ẹnìkan wà ó ń káàkiri gbogbo wa gbogbo àwa àfáà lámà wọ́n ń pè ní Stefan ọmọ Germany ni ó ka tírà ó rí àwọn tírà bàbá lọ́ba kà lamahatul bilur ó kà ó ka eh, Islam fi Nàìjíríà ó ka Nasimu Sọba. ó wá rí ìtàn tí bàbá pa wípé Yorùbá àti Masari Masudani ni wọ́n ti wá pé Yorùbá ìran Yorùbá ìran kan ni ní Sudan tí wọ́n ń pè ní Hadandawa hmm. ó ní Yorùbá ń pè ní Odùduwà. Allahu Akbar olórí rahima allah. ọmọ Odùduwà ọmọ Odùduwà ìran kan ni nínú Sudan tí wọ́n ń pè ní hadandawa àwọn náà máa kọlà bí Yorùbá ti kọlà wọ́n á kọ pélé mẹ́ta wọ́n á pa bàjá. Allahu akbar. Ọlọ́run wá dìde ńlẹ̀ ó wá sọ́fíìsì ni ó bá bàbá wọ́n bá Sheikh Adam ní nineteen eighty six Ọlọ́run fẹ́ verify àwọn nǹkan yẹn ọ̀rọ̀ tí bàbá sọ ló bá lọ Egypt ló bá gbàbẹ̀ ó bá darí sí Sudan ó gbọ́ Lárúbáwá náà tó pọ̀ kì í sì ṣe mùsùlùmí. so ńgbà tó débẹ̀ ó ṣá wá wá wá káàkiri ló bá kàn án lóòótọ́ ìjọ tó wá tó wá bá bàbá bí ó ní ọ̀rọ̀ yẹn gbà tóun rí i kà ó ní òun ló gbé òun lọ tọpa òun wá rí àwọn ọ̀ràn yẹn lóòótọ́. pé kò sí rọ́ńbẹ́ wọ́n dẹ̀sẹ̀ kù. ó wá bẹ̀rẹ̀ sí àwọn lamhatul belor àti fímọ̀ṣáhírò ulama Ìlọrin tí bàbá kọ ó wá bẹ̀rẹ̀ sí tọpa alẹ́ kọ̀ọ̀kan ó lọ jókòó sí Ìlọrin. Allahu Akbar. ó mọ gbogbo ojúlé tó à ń lọrin pátá látòkè délẹ̀. bẹ́ẹ̀ni. àwọn manuscript àwọn àáfàá tí wọ́n kọ tó jẹ́ manuscript torí gbanú lé kọ̀ọ̀kan n tó wà lọ́wọ́ ẹ̀ kò sọmọ Ìlọrin tó ní lọ́wọ́. ọ̀rẹ́ pọ́fẹ́sọ̀ rd uh, eh, abubakar abdulrasaq abubakar aderemi hmm. so àwọn <clears throat> àwọn nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ láwọn manuscript kò sí oníbàásù kan lẹ́yìn tó ń ṣe bàásù nípa màfùtọ́tù àrọ̀bíyà màfùtọ́tù kìnìún kan eh, tó ní lọ́wọ́ tó ní lọ́wọ́ gbogbo ojúlé àwọn afa kọ̀ọ̀kan ló tọ̀ ó dàgbà jì ibi tán ti ṣẹ̀ lágbàjì ó lọ bẹ̀ pé Sudan ni wọ́n ti ṣẹ̀ ìlú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní Arbaji. Allah. tẹ́ bá dárúkọ àfa kan ńlọrin kò ní bójú sókè gbolẹ̀ kó tó dárúkọ ẹ̀ kó tó máa sọ̀rọ̀ ẹ̀. níbi tó yẹ àlìjẹ̀nu dé. ẹ ẹ wọ́n jókòó ni kò sí níwọ̀jú jíǹsì kò kó ju jíǹsì mẹ́ta àbí ṣáàtì bíi mẹ́ta dání lọ ó sì lò bí ọdún kan tó ó kúrò sí mọ́dún kan tó ló ń lọrin ẹ wá ti gbé báàgì yẹn ẹ wá ti gbé sẹ́yìn báyìí kí ọ máa wọlé kọ̀ọ̀kan ni. mustachiriku ni ó kọntribútù sí iṣẹ́ àwọn àfa nílọrin orientalist ni. so ìwọ tí o bá mọ̀ tí làákàyè rẹ tó wà ní orí omi tẹ́lá ṣe pé lórí omi báyìí kò jín do omi so tó bá ń sọ̀rọ̀ so a mú àwọn àpèjúwe wá fún ẹ nínú àwọn àpèjúwe tá a fi yí ọ nìyí ẹ̀yin òun ni àpèjúwe kan ni táwa àwa yìí rí kì í tí wọ́n ń pàtẹ́ fún wa so ìyẹn bẹ́ẹ̀ àwọn ẹni yìí wá ní inú àwọn chahadul akademi àwọn akademia tó jẹ́ ti gbogbo ayé al-umami the whole uh, nations káàkiri. injilitra. England al-akademiyatul birtaniya. àwọn british academy ó lọ́wọ́ nù bí wọ́n ṣe kó àdìsí jọ bí wọ́n ṣe kó mufarisi àwọn àdìsí ó lọ́wọ́ ń bẹ̀ orientalist ni wọn o. èso. baljika. belgium. al-akademiyatul malakiya. ẹẹ ẹẹ kí ni ẹẹ royal academy. Mm -hmm. ci belgium o wa nbɛ. الدنمارك دنمارك الأكاديمية الملكية the same thing Royal Academy ní Denmark أسبانيا Spain أكاديمية التاريخ eh, eh, Academy of History الولايات المتحدة متحدة متحدة أمريكا المجلس الأمريكي للهيئات التعليمية uh, Council of uh, United States of America Academic Council of the United States of America فرنسا فرنس، أكاديمية الحفريات والفنون الجميلة أكاديمية الحفريات أو الفنون àwọn tí wọ́n máa ń wá art àwọn art àti archaeologist tí wọ́n máa ń wá kíní kiri so ibi tí gbogbo nǹkan bá èyí tán bá bò mọ́lẹ̀ tí wọ́n bá hu wọ́n lè bá páálí wọ́n lè bá àpótí tírà tí wọ́n rì mọ́nú lẹ̀ àbí tilẹ̀ tilẹ̀ tí tí ilé wó mọ́ tó à ń padà wá tẹ̀rì sábẹ́ lẹ̀ wọ́n á gbé jáde. ìtọ́líyà. Italy. alitihadul akademi alqawmi atihadul akademi alkaomi ẹ̀yìn tó jẹ́ ẹ̀ kílẹ̀ ń pè. national national academy united national academy níbo ni ẹ. italia ní italy. aliapan. Ni japan. alakademiya tó. ṣé mùsùlùmí ni gbogbo àwọn tá ń dárúkọ yìí. la ṣé lu gbogbo ìlú mùsùlùmí ni. la ẹ wá iṣẹ́ tí wọ́n ṣe òun ni ni àfa àgbà ní ìsìn ló ń wá tu sí lárúbáwá láti àárí iṣẹ́ wọn. Allahu Akbar. ẹ̀sọ́ tóun náà gbà yí pé iṣẹ́ lélẹ̀ yìí. Hmm. Al-Yapan al-Akademiyatul Imperatoriya Imperial Research Academy. a norwich bẹ́ẹ̀ ni Norway. الأكاديمية النرويج أوان أكاديمي هولندا هولندا وزارة المعارف العامة والفنون والعلوم أها Ministry of Education High High uh, Higher Education والفنون والعلوم eh, then ah, Sweden Su أها Sweden aljamaiyatul malakiya lil adab. aljamaiyatul malakiya adab uh, society uh, royal society uh, of, art. yugoslavia. yugoslavia ìjọ tí yugoslavia wà tí ò tí ì pín yẹlẹyẹlẹ inú yugoslavia ní bosnia wà òun ní herzeg wà òun ní uh, sarbe. Eh? Uh, eh? Croatia Croatia eh, lábẹ́ Yugoslavia ni níjọ́ tí wọ́n wà lódìdí yẹn. Al-Akademiyatul Yugoslavia fi Belgrade Belgrade Belgrade gbogbo àwọn wọ̀nyí kò sílẹ̀ lárúbáwá kankan bẹ̀. Hmm. Allahu Akbar. kò sí mùsùlùmí kan bẹ̀ mùsùlùmí tẹ́ bàárí ń bóyá tó bá wà nù society àbáwọn àbí academy yẹn tó bá jẹ́ mẹ́mbà. wa qalilum ma hum. qalilum ma hum. àwọn akéré. ọ̀ya so ìtafẹ́fà yọ̀ ń bẹ̀ ni pé mọ̀mọ́kọ́ dìímọ̀ ẹ̀ pọ̀ but mi n fẹ́. so àwọn mùsùlùmí tó padà wá fi tó wá fara kí wọn ní masari ni àwọn yẹn والنوع الثالث من الأخطاء التي يجب أن أشير إليها يتمثل في الرموز التي تدل على أرقام الأحاديث, أرقام الأحاديث وعلى الأبواب والصفحات في مختلف الطبعات àwọn edition edition tí wọ́n ń ṣe àwọn mistake tó ń lọ ń bẹ̀ lórí rọ́kùmù hadith lórí kínní òun làwọn yẹn tún ṣe làwọn kọ́ náà bẹ̀rẹ̀ iṣẹ́. ولقد حاولت أن أقلل من عدد هذه الأخطاء